الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى الحمد لله على نعمة الإسلام الحمد لله على نعمة الإيمان والحمد لله على نعمة القرآن والسنن اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واردنا وأردنا وارض عنا اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد إخوة الإيمان في أرجاء العالم ألتقي معكم في هذه المساء وفي الصباح عندكم فنسأل الله جل نعم اوكي بريك اوكي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 ọ̀jágere ok bóyá kan ká kọ̀vàtẹ̀ sí ẹgbẹ́ kò ní fídíò ńgbà yẹn bóyá ká tún wò wò bá wọn. Hmm? Now lẹ́yìn ìdúpẹ́ fún Allah lórí ìdẹ̀ra Islam lórí ìdẹ̀ra imani lórí ìdẹ̀ra al-Qur'an èyí tí olúwa tó fi ṣe ìwé kíra tí yóò máa jẹ́ ìmọ́lẹ̀ ìtọ́sọ́nà àti ìtukọ̀ wa láyé ń bí kó tó dijọ́ alkiyama bákan náà lórí ìdára súnà òjíṣẹ́ ńlá Muhammad alayhi afdalu salati wa atammu taslim èyí tó ṣe kóun náà ní ń ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa gbogbo àwọn ìdára yìí ìdára ńláńlá ni sáà lè ẹ̀tàn olùwà ṣèwà mùsùlùmí ṣèwà ní mùmìnì ó sì ṣètìrà alukur'ani fún wa kadẹ́lì gẹ́gẹ́ bí ìtọ́ka tí a máa darí àlámàrí wa sí láti máa fi rẹ̀gúlétì gbésí ayé wa gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo eléyìí àánú ni lọ́tọ̀ ọlọ́run ìkẹ́ni ẹ̀ṣání àgbẹ̀ olúwa kọ́mọ́sà ti wá ní ẹrúsìn òdodo min ahlil qur'ani wa sunna haqqan kó sì wá ní ẹrú sìn òdodo kí alukur'an kí ó jẹ́ ìmọ̀nà ìmọ̀lẹ̀ ìtọ́sọ́nà àti ìmọ̀ fi ṣe ẹ̀rí ìdúnímọ̀ àti súnà òjíṣẹ́ ńlá Muhammad láyé bí tí káfí lọ bá olúwa wa akí ẹ̀yin ọmọọ̀yá wa jákèjádò bí tẹ́ẹ̀ ti ń gbọ́ wa akí ẹ̀yin ọmọọ̀yá wa tí ṣètò yìí kó lè máa dé sí etí ìwọ ẹnì kọ̀ọ̀kan wa láyìíká ètí àbá wà àyíká wa wà yìí nìsín ìrọ̀lẹ́ là wa wà ó súnmọ́ bóyá àárọ̀ lẹ́yìn wà bóyá ọ̀sán gbogbo ẹ̀ lọ ara náà ní lọ́dọ̀ ọlọ́run ara ní hadhihi min ayatillah nínú àmì olúwa ni àwọn kan bẹ̀ lóru àwọn kan wà lọ́sàn àwọn kan wà ní ìyálẹ̀ta àwọn kan ṣẹ̀ṣẹ̀ ń jí àwọn kan múra àti sùn eléyìí náà àmì ńláńlá kan ni sẹ́ni tó bá mà abẹ́ olúwa gbogbo àsìkò tó ní kálukú wà olúwa mọ́tà yọ́nú sí wa kó mójútó wa kó sì ṣe àlámọ̀rí wa nírọ̀rùn èyí tí à ń bá bọ̀ gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tí wáyé òun náà ni ọ̀rọ̀ nípa ọjọ́ kẹyìn alìmánu lèlíọ́mìl àkìs ìnígbàgbọ́ tọ́lẹ́jọ́ àlùkìyàmà ọjọ́ ẹ̀san ọjọ́ ṣòro ọjọ́ tí ò ní sánmọ́ láéláé èyí kú lálùkìyàmà mà pé à ó ti kú kan ó tún fẹ́ èyí tó kú lálùkìyàmà kò sí ikú mọ́ ikú ẹ̀yọ kan yìí náà ni ẹ̀san òun lálùkìyàmà ẹ̀san. ìjèrè àti ìjẹ́ àbọ̀ tí èèyàn bá gbé ṣe òun náà kàlùkìyàmà kọ̀ wá sí ní tó di kámi rẹ̀ ìsẹ̀mìlẹ̀ ayé náà ni gẹ́gẹ́ bá ti máa ń pàkíyèsí òun ló fi jẹ́ pé ó tó báyẹn lẹ́rù ó tó kéèyàn tají ó tó nítorí kéèyàn máa rẹ̀ láàárọ̀ owó gbà tí èèyàn bá ní tí ń bá ń mí lọ sókè tí ń mí lọ sílẹ̀ tí làkàyè sì ń bẹ kọ́mọ àrántí ọjọ́ kẹyìn kọ́mọ àrántí ọjọ́ kú kọ́mọ àrántí ọjọ́ ṣòro kọ́mọ àrántí ọjọ́ àbọ̀ ọjọ́ tí ẹrú kéré gbogbo tó gbé ṣe eléyìí òun náà làdúrà wa gẹ́gẹ́ bí Abu Abdurrahman mo ṣe ètò tán ọlọmọṣàjà dá láti bọ̀ tán. èyí tó ṣe fún wa lórí tó ṣe ká mọ tọ́kàn wa àwọn èèyàn ń bẹ rẹ́gẹ́dẹ́ tí wọ́n ń sẹ̀mí rẹ́gẹ́dẹ́ tí wọ́n ń ṣe ayé rẹ́gẹ́dẹ́ tí wọ́n ń lògbà rẹ́gẹ́dẹ́ kọ̀ wáyé kọ̀ wá sí làkàyẹ̀ lónìí gbogbo ń gbọ́ yìí gbogbo ń rò yìí gbogbo ń sọ yìí wàhùn rọ́pùlẹ́tì wọ́n wà nínú ọba tó ṣe tiwa báyìí tó tẹ̀mí a máa rántí pé a mọ̀ pé wàláhì ajábọ̀ níwájú ọlọ́run oore ni o oore ni kọlọ́wọ́n ajá jèrè oore yìí ká jẹ́ láyé ká jẹ́ lálùkìyàmọ̀ ọlọ́run la taj'alna min al-ghafilin ṣe wá nínú àwọn tí wọ́n gbàgbéra láyé tí wọ́n ní máa tọ́kàn nínú ọ̀rọ̀ wọn. ọ̀rọ̀ nípa ìjọ àlùkìyàmọ̀ ẹ̀ka kanlẹ̀tún kí ayé àti lónìí òun náà ni àwọn signs of the last hour àwọn àpẹẹrẹ ìjọ kẹyìn bóòlù yóò ṣe mọ̀ pé alkiyama ó dé alkiyama ó súnmọ́ ọjọ́ gbèǹde ta wíì kò jìnnà mọ́ ò bóòlù á ti mọ̀ àkọ́kọ́ náà ọba allah subhanahu wa ta'ala kataba bayna yaday sa'a alamat wa ashrata olùwà ó kọ àkọọ́lẹ̀ ó sì kádàrà kí àwọn àmì kan kó síwájú ìjọ alkiyama eléyìí sì ní rí sori kọ́ máa di pé kálkìyàmà bá dé báwọn èèyàn lójijì à olójú ẹni tí yọ́là o afanu ọlọ́run kọ́kọ́ máa di bí káṣí lálkìyàmà dé àwọn olùmọ̀ wọ́n jẹ́ òye wa wípé ẹ̀kọ́ tí ń bẹ níbi tọ́lọ́wọ́n bá fi ṣe àwọn àmì kan àpẹẹrẹ kálkìyàmà tó dé kọ́mìnìyàn lè tají ni o oríṣiríṣi àyà bẹnu alukur'an tí wọn bá ní iqtarabati sa'atu wa inshaqa al-qamar alkiyama ma súnmọ́ pa alkiyama súnmọ́ wa inshaqa al-qamar kódà òṣùpá ó pín ilé ìṣẹ̀lẹ̀ láyé òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam bẹ́ẹ̀ ni àwọn àyà míì olùwà ní fahal yanzuruna illa sa'a an ta'tiyahum baghta faqad jaa'a ashratuha fa anna lahum idha ja'atuhum dhikrahum olùwà ní fahal yanzuruna illa sa'a an ta'tiyahum baghta ṣé nǹkan tán retí ni kálukì àmọ́ ká dé bá wọn lójijì ṣé àwọn kẹfẹ́ rí bá ṣe ké ṣe tí wọ́n expect ní kálkìyà mọ̀ ọ́ kàn dé lójijì olúwa wa ní fàkọ́dì jẹ́ aṣọ̀rọ̀ ọ̀pọ̀ ha pàápàá jùlọ àwọn àmì alkiyama sì ti dé o àwọn àmì rẹ̀ ó ti dé jẹ́ aṣọ̀rọ̀ ọ̀pọ̀ ha láàrin ibẹ̀ náà ti yọ gbólóhùn aṣọ̀rọ̀ ọ̀pọ̀ sáà àwọn àpẹẹrẹ jọ alkiyama fàkọ́dì jẹ́ aṣọ̀rọ̀ ọ̀pọ̀ ha fa anna lahum idha ja'atuhum dhikrahum kí wọ́n ní ṣe wọ́n níbo làwọn eléyìí wà nígbà tí àwọn ìrántí tó bá dé bá wọn. àwọn àyà ń bẹ ẹgẹdẹ nínú alukoran tolúwa ti ń ṣàlàyé wípé alkiyama dídí ó súnmọ́ kò jìnnà mọ́ olúwa wá ṣe àwọn àmì yìí ó ṣe àwọn kan ní àwọn àmì kéékèèké ó sì ti àwọn àmì kan ní àwọn àmì ńláńlá bó la ti mọ̀ pa àmì kan àmì kéékèèké ni bó sì la ti mọ̀ pé àwọn àmì kan àmì ńláńlá ni àti pé bó la ti dá wọn mọ̀ ká differentiate wọn àkéèsí láàrin yìí ẹ lè rí nínú ẹ̀rí kan ipa ànábì pé àwọn àmì kan ní àmì kéékèèké àbí ànábì sọ àwọn àmì kan lámì ńláńlá bẹ́ẹ̀ là lè rí nínú alukoran ṣùgbọ́n wọn onímọ̀ àwọn ẹni rí látòrí àwọn ẹni àná tí wọ́n ti lọ nínú àwọn tó lóore jù nínú àlèwúmọ̀ yìí tàbá lẹ́yìn ànábì rẹ̀ àwọn ni wọ́n gbọ́ yé wípé apẹrẹjọ alkeyama méjì ni àwọn apẹrẹ kan bẹ sáńpẹ ní minus sign àwọn kan ń tẹ̀ sọ́n pè ní major signs àwọn tó jẹ́ minor yìí àwọn olùmọ̀gbọ́ yé látara kọ́ńtẹ́kìtì hadith àwọn ọ̀rọ̀ tó ń ṣẹlá muhammadu sọ wọ́n sì gbọ́ yé wípé àwọn eléyìí ni major látara ọ̀rọ̀ tó ń ṣẹlá muhammadu sọ àmọ́ kìí ṣe pé ànábì ló wá àwọn eléyìí ni major àwọn eléyìí ni minor bóòná ṣe gbọ́ yé bóòná yìí ṣe differentiate láàrin major àti minor nínú àwọn kan tán fi gbọ́ yé òun náà ni àwọn tó jẹ́ major wà yẹn àmì ńláńlá ni wọ́n àmì ńláńlá tó ṣe pé ìṣẹ̀lẹ̀ rẹ̀ gbogbo ayé ni ọmọ kìí ṣe ṣẹlẹ̀ tí ó hàn níbìkan tí ò ní hàǹbì kan ẹlẹ́ẹ̀kejì bí anabi sọlọ́wọ́sọláhi wasalamu alẹ́ ìjọ tó sọ̀rọ̀ àwọn táwọn olùmọ́padà ní àpẹẹrẹ ìjọ kìámọ̀ àwọn àmì ńláńlá làwọn eléyìí ó sọ lójú kan náà gẹ́gẹ́ bí hadithu uzaifa ibn usaid radiyallahu ta'ala anhu ó láwọn jókòó níwájú ìjọ kan níwájú ìta lọ́dọ̀ ànábì nàtàlẹ́kàrú sáà àwọn bá ń sọ̀rọ̀ ju alkiyama pé hé nǹkan ṣẹlẹ̀ ju alkiyama fa ìta àwọn tí ń sọ̀rọ̀ yìí bá ànábì ti jáde sí wọn ni wọn ló ń ṣe ọlọ́run jáde sáwọn àwọn ìbánisẹ́ òṣìṣẹ́ kójọ tẹ́ ń sọ̀rọ̀ ju yín kọ́rẹ́ lọ́wọ́ wọn ni bẹ́ẹ̀ ni nàtàlẹ́kàrú sáà ọ̀rọ̀ ju alkiyama là ń ànábì wa ni ẹ lọ́mọ o alikiyamu ní dé hata tarawuna aṣara tẹ́fì rí àwọn nǹkan mẹ́wàá kan adájọ́ wọn ka àwọn nǹkan mẹ́wàá ìwá ìpapọ̀ nǹkan mẹ́wàá tó wá kà papọ̀ yìí àwọn àmì ńláńlá ni ibi táwọn olùmọ̀ ti dára dúró ni pé àwọn eléyìí gẹ́gẹ́ bí kòrójò dáadáa ẹranko tí ó hàn lórílẹ̀ tí wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tukallimu nas yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ ni ad-dajjal dajjal tí ó bàyè jẹ́ tí ó bọ̀nà jẹ́ tí ó kó fìtínà balẹ̀ ayé àwọn tọ́lọ̀wọ̀n ọba ọ̀la àwọn èèyàn díẹ̀ ni o àwọn náà làwọn mùmínì òdodo ọ̀rọ̀ dajjal ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah nígbà tá a bá mú àkíyèsí wá nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nínú àpẹẹrẹ ńláńlá nínú ẹ̀ òun ni àdùkán èéfì tí ó ṣẹ̀yọ gbogbo ayé kí ni ìtumọ̀ eléyìí bó ní oṣù tó ṣẹlẹ̀ eléyìí náà ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ni o. ló fi jẹ́ pé àwọn àmì kọ̀ọ̀kan yìí ó ṣeé ká dára dúró lórí ẹ̀ torí pé àwọn nǹkan míì ń bẹ tó nídìí ìfọ́síwẹ́wẹ́ bẹ́ẹ̀ ni nùzúlù Isa ibn Maryam anabi Isa yóò sọ̀kalẹ̀ o yóò sọ̀kalẹ̀ sáyé eléyìí náà ó ní bùkátà ti ká dára dúró lórí ẹ̀ torí pé oríṣiríṣi ọ̀rọ̀ ń bẹ lóde òní kódà min al-muntasibina ila islam àwọn tó pàpè mára islam àwọn tó pàpè mára islam àwọn èèyàn dì náà wọ́n jà níyàn wọ́n ní isa ò ní bọ̀ kí ni bọ̀ wá sí kódà àwọn kan bẹ nínú nígbàgbọ́ wọn ni pé wọ́n máa ń proclaim pé kò sí isa kan ò ní wáyé títà tí ó wáyé náà ní lágbájá ọmọ lágbájá ó ṣe ṣe eléyìí náà ó ní ìdára dúró gbogbo àwọn ẹ̀rí tó wá láwọn ẹ̀rí tó ní ilẹ̀ tó clear fànàbí àyíṣà yóò sọ̀kalẹ̀ níbi tí ó ti sọ oṣù ọlọ́run ọba sọ àwọn malakan malaika méjì ọ̀kan wà lápá ọ̀tún wà lápá òsì tí ó fi sọ tí ó sọ̀kalẹ̀ láti sánmà láti ń pè ní nuzul descending ẹ̀yíṣà sọ̀ níṣẹ́ níbo ló wà látijọ́ yìí bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní òun gbé lọ sí sánmà bal rafa'ahu ilayhi òun gbé ànábì Ìsá lọ sí sánmà nínú àwọn ìrújú tó tún lọ́mọ eléyìí kìsìpá ti fẹ́ dára dó ọ̀rọ̀ padà wáyé lórí ẹ̀ gbogbo ọ̀rọ̀ tán ń sọ kíkí kí ni wàá ṣe kéṣe Ìsá bá sọ yóò tún wá jẹ́ ànábì míì ní àbí kí ni túmọ̀ rẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah ẹ̀rí bọ̀ lórí eléyìí àti bí ó ṣe kí sọ̀lá lẹ́yìn ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad ànábi ní orúkọ ẹni tí ó kírun lẹ́yìn rẹ̀ orúkọ rẹ̀ ó ṣe déédéé orúkọ ànábi inú kọ́ máa jẹ́ Muhammad àbí kọ́ máa jẹ́ Ahmed orúkọ rẹ̀ ó jẹ́ ṣe déédéé orúkọ bàbá òun yóò máa wá jẹ́ Muhammad ibn Abdullah àbí kọ́ jẹ́ Ahmed ibn Abdullah àrọ́mọdọ́mọ hasan ìsìn yóò jẹ yóò mọ jẹ àlàálẹ́wí eléyìí náà èyí tá a mọ̀ sí pé èyí tó lékè òun náà ni alimahdi almuntazar eléyìí náà ó lè níbi ká dára dúró àwọn ṣíà bẹ́ńbẹ́ tí wọ́n ní àwọn ń retí màdí táwọn ṣe sarbad nínú hazayan àwọn sọkúsọ ọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú tí ò jọ mọ́ nítorí sẹ́lá muhammadu sọ àtàwọn òròyìn tó ròyìn nípa mahdi yìí àti àsìkò tí ó ló gbà níbi tá a ti lọ ànábì ka nùzúlù Isa ibn Maryam ànábì Isa sọ nínú àwọn àpẹẹrẹ major signs of the last hour ni bẹ́ẹ̀ ni tùlùrù shamsi min maghribiha oòrùn níbi tí ti ń yọ kò ní yọ ọ́nbẹ̀ mọ́ o yọ padà yóò yí yọ kọ òdì síbi tí ń yọ bí ṣe wọ̀ níbi títí wọ̀ ní ìtumọ̀ àwa yọ àtàwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tí wọlé yìí bá ṣẹlẹ̀ tí ò ní ti pé kò sí ẹnì kan mọ́ tó lè rí tẹ̀rẹ̀ kan ti máa tọ́jú rẹ̀ wọn jọ lọ àbẹ̀yí tó ti ṣe tẹ́lẹ̀ bẹ́lẹ̀ yìí bá ti ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ kò sí tẹ̀rẹ̀ kan mọ́ kò sálẹ̀kùn mọ́ ìmánì tó ti bá lára òun òun náà lè rìn jẹ́ rẹ̀ kó tó wá kan ọ̀rọ̀ Yájújú wa Májúj àwọn ìran kan tí wọ́n jáde eléyìí yóò ṣe déédéé àsìkò tí Ìsá ń bẹ bákan náà salasatu khusuf àwọn etiketi mẹ́ta tó ṣẹlẹ̀ ọ̀kan fil mashriq wa fil maghrib wa fi jaziratil àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta tó ṣẹlẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ wáyé òun náà ní náírà tasuqu an-nasa ila al-mahshar iná tí ó sẹ́yọ láti Yaman láti Yaman iná yìí ni ó máa wá da àwọn èèyàn báyìí iná yẹn ni ó máa jó wá kò síbi tí ò ní jó dé láyé níbi tí ó máa wá tí ó máa lé àwọn èèyàn báyìí mo bímọ mo kọ́lé mo lọ́kọ̀ mo ní nǹkan kò sí ọ̀kadùkọ̀ máa họ sáfúnná yìí kó tó wá lọ darí yóò lé àwọn èèyàn débi tí yóò sì wá jẹ́ alimahsha ààyè tọ́lọ́wọ́n ọba tí ó ti gbé àwọn èèyàn dìde ẹ̀rí kó tó wá di pé ilé ayé ọ̀pá rẹ̀ anáfókò fèsò fèrè tí wọ́n fán sí gbogbo àwọn tó wà lórí ilẹ̀ wà kúta yẹnyẹn kó tó di kọ́lọ́wọ́n wá ṣègbèǹde akéèsì tá a fẹ́ pè ní àwọn nǹkan wáyìí tí ó ṣẹlẹ̀ yìí ẹnu kò lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé àwọn ni major signs nínú àwọn àpẹẹrẹ rẹ̀ ni pé kò sì ní pẹ́ síra wọn ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ anábì ó ní yóò tó tẹ̀léra wọn gẹ́gẹ́ bí ìgbà tí sẹ́mọ tẹ̀sùbà àdílẹ̀kẹ̀ tíyẹn bá wá já rọ́bà tíyẹn já okùn sáfìdé bí àwọn kìnìyẹn ti máa ń jábọ́ léraléra bẹ́ẹ̀ ni àwọn major signs yóò ṣòtò tẹ̀léra wọn kó tó di pàtàkì àmọ́ so eléyìí ó ṣẹlẹ̀ tán kò ní pẹ́lẹ̀ eléyìí ó ṣẹlẹ̀ eléyìí ó ṣẹlẹ̀ tán eléyìí ó ṣẹlẹ̀ eléyìí ó ṣẹlẹ̀ tán eléyìí ó ṣẹlẹ̀ àwọn ṣẹlẹ̀ yóò tó tẹ̀léra wọn ṣùgbọ́n ìtú sí ẹ̀rí fún ni pé èwo ní ọ̀kọ̀ọ̀kọ̀ ṣẹlẹ̀ àmọ́ bẹ̀lẹ̀ ṣẹ̀kẹ́rà pẹ̀lú àpapọ̀ ìgbìyànjú àwọn olùmọ̀ ó hàn wípé èyí tí ọkọ̀ ṣẹlẹ̀ ní dajjal khuruju dajjal dajali ní ọkọ̀kọ́ jáde èyí ta sọ pé ó ní bùkátà sí ká dára jó ọ̀rọ̀ dajali kìí ṣe ọ̀rọ̀ tí ọ̀rẹ́ kí èèyàn máa máa sọ kó wọ́n máa rántí lóòrèkóòrè kódà orinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wípé àpẹẹrẹ jọ́ àlùkìyàmà gan ni kí èèyàn máa máa sọ̀rọ̀ jọ́ àlùkìyàmà kí èèyàn gbàgbéra kí èèyàn gbàgbéra pápá jùlọ ọ̀rọ̀ dajali ọ̀rọ̀ dajjal pànàbí bá ń discọ́sì ẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábà ẹ̀rọ àbà wọn hadithu nawar ibn samu'an ó lànà nàbí sọ̀rọ̀ dajjal ìjọ kan farofa fihi wa khafad ànàbí sọ̀rọ̀ yìí ohun rẹ̀ ga yóò tún gbóhùn lọ́lẹ̀ ó tún lé kíní yóò tún fà yóò fà gùn yóò ga sókè yóò tún dẹ̀ lọlẹ̀ díẹ̀ ó ní débi pé àwọn sì rò pé àbídàjálì yẹn bẹ́ńtòsí ni àbí bẹ́ńtòsí ni àbọ̀ sápamọ́ sẹ́yìn làbídùn igi ọgbà àwọn igi ọgbà yìí ni ìyẹn ni àwọn oko tí wọ́n máa ń dá nígbà náà igi làbídùn wọ́n làwọn fẹ́ rò pé hey nígbà tó wá di ẹnìgbà tí ànábì sọ̀rọ̀ rẹ̀ tán àwọn kóra àwọn jọ àwọn lọ́yọ̀ ojú sún ṣẹlá Muhammad ó ṣe ọlọ́run à ọ̀rọ̀ tó sọ̀rọ̀ àrọ̀ yìí ẹ̀rú bá wọn o ò lè kọ́ra àwọn fẹ́ rò pé àbí dàjálì àbó ti dé ni àbúrò àwọn tó ti ní ànábì wa ni à gairu dàjálì akhwafani aleikum nǹkan mi bẹ tí mo tún bẹ̀rù ju dàjálì fún yín lọ amẹ́ o wípé tó bá dé lásìkò tí mo ń bẹ yìí o ana hajijuhu dunakum èmi ni màá àtàkì ẹ kò sí ní tí ó ṣe tó bá yọjú tí mo bẹ láàrin yìí o ṣùgbọ́n tí n bá ti lọ sí ìsí láàrin yìí mọ́ fakulu mùsùlùmí hajiju nafsi gbogbo mùsùlùmí kọ̀ọ̀kan òun ni ọmọ yóò ṣe lára rẹ o. ó ti fi ọlọ́run ọba òun ti fi ọ̀rọ̀ gbogbo mùsùlùmí lé ọlọ́run ọba lọ́wọ́ bọ́lọ́run ó sì là wọ́n torí fìtínà tó lẹ́yìn bùtà ti lọ ọ̀rọ̀ Dajjal ó sì ṣe kọ́rọ̀ wá lórí ẹ̀ nínú àwọn àpẹẹrẹjọ́ àlùkìyàmà ńláńlá ni òun ni ó kọ́kọ́ ṣẹlẹ̀ nínú gbìyànjú lẹ́yìn náà Ìsá tí ó pa ni ó gbogbo ayé kò síbi tí ò ní dé lẹ́yìn maka àti madina nìkan subhanallah ọ̀rọ̀ tí yàn gbọ́dọ̀ doubt ní òkè bó ní ṣe dáyé bó ní ṣe rìn káàkiri bó ní ṣe subhanallah ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ inṣàlá ta'ala tọ́ lẹ́yìn náà òun ni yá jújú wá máa àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí yóò bára wọn ẹ̀yíká ọ̀padà jáì lẹ́yìn ìgbà yẹn tí dàjáde bá kú tán tí gbogbo ilé ayé tí nǹkan dùn débi pé àwọn ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ nígbà náà ó ṣe ọlọ́run ọba jóyè wá wípé kò ní sí àbòsí mọ́ lórílẹ̀ lásìkò tí àyín sábà wà lórílẹ̀ ilẹ̀ ó kún fún déédéé ọ̀nà bìí fi ní bóòlù ẹlẹ́rù ńjọ́ náà ńjọ́ tí àyín sábà dé abdulan ẹni déédéé tí ó sì tún jẹ́ mọ́kọ̀sìtàn gbogbo déédéé ilẹ̀ ó kún fún àlùbáríkà ejò ìpànyàmá kìnìún ègbúyànjẹ gbogbo ẹranko àjà gbogbo tí ní ọmọ ànábì ádámà nínú ẹranko nínú gbogbo ayé nkálukú ọmọ lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní sí aburú kankan mọ́ kò ní sábòsí kan lórílẹ̀ ilẹ̀ ọmọ wa gbé àlùbáríkà rẹ̀ jáde wọ́n máa gbé nǹkan kékeré báyìí kọ̀bọ̀sì kọ̀bọ̀sì ní ọ̀yọ́ ọdún mélòó ni ẹ̀yìnká ó lò then àwọn Yàjújù wọn máa jújù ìsá ò ní sì kú lórílẹ̀ kò ní sì kú táwọn Yàjújù sì fẹ́ jáde kódà ìsá àtàwọn mùmíní sábàwá pẹ̀lú ẹ̀ níjọ náà wọ́n fẹ́ attempt láti fẹ́ sọ pé àwọn ó lélẹ́yìí fìtínà ó lélẹ́yìí wọ́n fẹ́ àtàkì wọn ọlọ́wọ́ kan sọ fún yíká ni pé káì ẹ̀jẹ̀ ẹ̀ tó bẹ̀ o ṣé láwọn ẹ̀dá mi yìí ẹ̀ lè kò sí ẹni tó lè tó lè tó lè takò wọn Yájújù wa Májújù àwọn òwò ni wọ́n níbo wọ́n ti fẹ́ jáde kí sì ni tí wọ́n ṣe lórílẹ̀ èyí wọn náà àlàyé ń bẹ lórí ẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ pàṣẹ ìfisí láàrin yìí ni pé wọ́n bá ìṣá ọlọ́wọ́n sì jó yí ànábìrin ìṣá pé ẹ̀ lé àtàkì wọn o kọ́lọ́wọ́n ọba tó wá fẹ́ atẹ́gùn kan atẹ́gùn yìí ni ọ̀fẹ́ tí wọ́n mú gbogbo wọn sọ́mátì mí sínú wọn kú lọ ní rẹ́gẹ́dẹ́ àti yájújú gbogbo tí jẹ́ yájújú wọn Májújú ni wọ́n parẹ́ tí wọ́n wá parẹ́ wọn kú yányán òórùn wọn kò tún wọn jẹ́ kí ilé ayé ọgbádùn kó tó wá di pé ọlọ́wọ́n ọba yóò tún wá yanjú wọn bí wọ́n ṣe omi tí ó kó wọn lọ. àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá yìí lẹ́yìn ìgbà wọn ni àyíṣà wà kú ikú tí ọlọ́run ọba ti kádàrá mọ́ gbogbo ẹ̀dá àyíṣà padà wá kú lórílẹ̀ wọ́n yóò kọbàrọ̀ òun náà wọ́n wá sin bí yẹn ti sin gbogbo ọmọ ènìyàn pẹ̀lú yọ̀ǹda Allah ìdánidúró kọ̀ọ̀kan ó ṣeé kó ṣẹlẹ̀ lórí àwọn ẹ̀ka kọ̀ọ̀kan yìí èyí tá a kọ́ fẹ́ pàkíyèsí sí òun ni wípé àwọn major signs yìí yóò ṣẹlẹ̀ in a sequence yóò tó tẹ̀léra wọn ni kí wá ní minor signs kí ló sì fà táwọn olùmọ̀ fi ń pè ní minor torí pé àwọn nǹkan wọ̀nyí kì í ṣe nǹkan tó àwọn olùmọ̀ lè rí àmì ńláńlá pé a nǹkan dé o kò tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ìṣẹ̀lẹ̀ rẹ̀ fífọ́nká ẹ̀ yóò máa pè ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam yóò máa wá kàn mọ́lẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa sallam ó sọ àwọn oríṣiríṣi oríṣi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà tá kìyàmà bá súnmọ́ ṣé wàá ràwọn ṣẹlẹ̀ yìí omi ń bẹ tó ti ṣẹlẹ̀ ni àwọn minor ni o àwọn tó jẹ́ kéékèèké nínú àwọn àpẹẹrẹjọ kìyàmà omi ń bẹ tó ti ṣẹlẹ̀ kọjá omi ń bẹ tó ti ṣẹlẹ̀ tí ó sì ṣaláì má máa ṣẹlẹ̀ omi ń tí ò wá sì ṣẹlẹ̀ tí ó padà ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà lábẹ́ ipe àwọn minor náà sì ni ṣé wàá ràwọn kan yìí ó pọ̀ gan-an débi pé a lè kà á tán kódà àwọn olùmọ̀ míì wọ́n kó jọ ó tó ọgọ́rùn-ún àwọn míì ó tó ọgọ́ta àwọn àdìsí míì bẹ́ẹ̀ tó ń gan fẹsẹ̀ rinlẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n gbìyànjú láti mú àpèjúwe méjì mẹ́ta wá láwọn èyí tí ọ̀rọ̀ rìnlẹ̀ lórí ẹ̀ bóyá lè má pẹ̀lẹ́ méjì àbí mẹ́ta wá nínú àwọn kan tó ti ṣẹlẹ̀ kọjá nínú ẹ̀ òun ni bẹ́ẹ̀ sátún nàbí alayhi salatu wassalam kódà àlè pélé ìlà kọ̀kọ́ nínú àwọn àpẹẹrẹ jọ àlùkìyàmà ànábì ní bọ̀ìsù bayna yaday sáà kàhátẹ́ì ànábì ní ọlọ́run ọba gbé mi dìde ní ànábì kẹsìmọ̀ pálkìyàmà súnmọ́ nìyẹn nínú ẹgbà wa mi anabi ni bu'ithu ana wà sáàtì bu'ithu ana wà sáàtà kàhátẹ́yì anabi ni àtẹ̀mí àtijọ́ alkiyama ìgbéǹde mi bọ́lá wọn bá ti gbé mi dìde pẹ̀lú ijọ́ alkiyama gẹ́gẹ́ bí ìka méjèèjì yìí ọwọ́ anáwọ́ ó na ìka sáàfin máa ń ṣe tashahud àti kàárín èyí tó gùn jù oṣù ọlọ́wọ́n bá ní àtẹ̀mí àtijọ́ alkiyama bá a ṣe rí ni ká súnmọ́ra wa ìgbéǹde ni ìgbéǹde ni eléyìí kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé kò ní sí ànábì míì mọ́ lẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad aleyhi abdul salati wa tamu taslim kò sí ànábì míì mọ́ lẹ́yìn ànábì wa Muhammad kò sí ànábì míì kò sójíṣẹ́ míì sálkìyàmọ̀ ọlọ́run èdè eléyìí òun ni túmọ̀ ọ̀rọ̀ yìí ó tún wá túmọ̀ sí wípé ntọ́ sẹ́kù lẹ́yìn ìgbà tọ́lọ́ wọn bá gbé ànábì dìde kọ̀mpíà sí ní tí ó ti lọ nínú sẹ̀mí ilé ayé èyí tó sẹ́kù yìí kéré sí èyí tí ó ti lọ kọ́lọ̀ wọn bá tún gbé ànábì dìde nínú àwọn ìtumọ̀ tí àwọn olùmọ̀ tí wọ́n fún ọ̀rọ̀ yìí ni ṣùgbọ́n gbà wo ni ìgbàwo mọ́tá sẹ́kó mọ́tá bọ́lá kíámù òde ọjọ́ wo ni ọ̀jẹ̀ àsìkò wo ni ọdún wo ni kò sí ẹ̀dá ọlọ́run ọba kan tó mà lẹ́yìn pé orin ilẹ̀ ó dájú kò jọjú mà ní ọ̀sẹ̀lẹ̀ àwọn èèyàn wọ́n tójú bọ ilé yìí pé ọdún báyìí sábà kọ́là ń bẹnu nínú àwọn olùmọ̀ tí wọ́n lọ sí àwọn calculation kan ìpè lẹ́yìn bẹ́ẹ̀sàtún nàbí one thousand multiplied by one thousand times kìíní kan wọ́n kàn sá lọ sí àwọn fàkàrọ̀sọ̀ àwọn àtọ́júbọ̀ kan sẹ́kù gbogbo ẹ̀ irọ́ lásán ni oríṣiríṣi àyà nínú alukur'an táwọn kẹfẹ́rí bá wà bí ànábì abẹ́lómi wà bí ànábì náà àbíkọ́jẹ́ pé ìgbà tí jìbìrìlù náà wà bí ànábì pé akhbirni ani saa ṣàlàyé fún mi jùlọ kìyàmù òde sanabi ni malmasolu aniha bi alama mina saa ẹni tí ń béèrè gánmà wípé ẹni tó ń bi kankan náà làwọn níbi ìmọ̀ yìí kò sí ẹni kankan tó mọ̀ jẹ́ nìkan lọ kò sí ẹni tó mọ̀ ilmuha inda Allah ìmọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà ẹ̀yọ́mọ̀ yà wà bí ká ti lọ òun ni wípé àwọn minor signs of the last hour ó pọ̀ tún ṣe ọlọ́run ọba ká omi ti ṣẹlẹ̀ lára ẹ̀ ní gbígbé ànábì dìde omi ti ṣẹlẹ̀ òun ni mọ́tò nàbí ikú ànábì ànábì jó yé wa wípé ikú òun àfàrẹ̀já kìámà ni o tó bá ti lọ tọ́ ẹ̀ máa retí àlùkìyámà láàrin ikú òun sálkìyàmà kò sáànàbì mímọ́ o bákan náà àwọn ìròyìn kan bẹ sáànàbì sọ pé pé bá ti rí nǹkan báyìí bẹ́ẹ̀nà bẹ́ẹ̀nà yẹ́dẹ́ sáà ṣẹ̀rí orí ó ní àwọn ọ̀rọ̀ tí ó ń ṣe ọlọ́run ọba alayhi salatu wa salam tí ó ní la taqumu sáà ànábì ní alkìyàmù ò ní dé àfikẹ́ rírun nǹkan báyìí àbí kò ní ìzàkàtàrọ̀bá ata tẹ̀bárí kálkìyàmà súnmọ́ nǹkan báyìí ní ọ̀sẹ̀lẹ̀ àbí ká nàbì ní àtàlkìyàmà àti nǹkan báyìí tó bá ti ṣẹlẹ̀ àbápẹ̀rẹ̀jọ́ àlkìyàmà ìbẹ̀lẹ̀ àwọn olùmọ̀ ti sọ pé gbogbo àwọn ọ̀sẹ̀lẹ̀ wọ̀nyí ó túmọ̀ sí pé àpẹẹrẹ péjọ àlkìyàmà súnmọ́ nù ara rẹ̀ ní gbígbé dìde ànábì ara rẹ̀ ní ikú òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam fìtínà tá nàbí sallallahu alaihi wasallam tó ní yóò ṣẹlẹ̀ ó sì júwe bí tí ó ti ṣẹlẹ̀ ní kíbálì al-mashriq ní ibùyọ oòrùn sí ibi rọ́nà madina sí madina òun náà ni gbogbo fìtínà tó ṣẹlẹ̀ àwọn sect tí wọ́n ṣẹ̀yọ gẹ́gẹ́ bí khawarij gẹ́gẹ́ bí aljahmiya gẹ́gẹ́ bí alirija gẹ́gẹ́ bí arrafida gbogbo àwọn fíráàkù fíráàkù yìí àwọn sẹ́ẹ̀sì wọ̀nyí eré abidjan ti sẹ́yọ sáìdì ìráàkì yẹn òun ló sì jẹ́ ibi tó jẹ́ eastern part sí Madina sanabi ní àwọn bíbà yìí làwọn fitina kan ó ti sẹ́yọ anabi sasalam ọsàlàyé nípa fitina tí ó ṣẹlẹ̀ fẹ́ntọ́ bá gùn lẹ́nu yín nínú tí anabi fi máa ń ṣàlàyé jọ́ àlùkìyàmọ̀ ni fẹ́ntọ́ bá gùn lẹ́nu yín yóò rí àwọn kan o súnmọ́ àwọn nǹkan yìí wọ́n ti ṣẹlẹ̀ àwọn kan nínú àwọn ọ̀rọ̀ yìí wọ́n ti ṣẹlẹ̀ ìrẹ̀ ní fatihu baitul maqdis ànábì ní ìjọ baitul maqdis jerusalem wọ́n ṣì yóò di tẹrítírì mùsùlùmí eré ìṣẹlẹ̀ láyé umar ibn al-khattab radiyallahu ta'ala anhu nígbà tí umar tó di ọdún sixteen lẹ́yìn ìgbà hijira yẹn ni pé lẹ́yìn ìgbà tí umaru tó take over bíi ọdún méjìlá sí mẹ́rìnlá bíi ọyìn ọdún ọdún mẹ́rìnlá no lẹ́yìn hijira yóò mọ̀ túmọ̀ sí pé bíi ọdún kẹrin nígbà tí umaru tó take over náà lẹ́yìn eléyìí èyí tí anabi sàlám tuntun sọ òun náà ni tọ̀rùn àmúwáàd tọ̀rùn ikú ọ̀wọ̀ọ̀wọ̀ tí ó pa tí ó kálé tí ó kakò òun lèyí tó ṣẹlẹ̀ nílẹ̀ sham tó ṣe pé akọ́lẹ̀ gbé wá pé ó lé twenty five thousand ẹ̀mí tó lọ nínú àwọn mùsùlùmí nínú wọn ni Abu Ubaida ibn al-Jarrah aminu hadhihi umma ọ̀kan nínú àwọn sàábé sànàbì sọ pé lágbájá ọmọ àlìjánà nínú àwọn mẹ́wàá tọ́ka òun náà ni Abu Ubaida ibn jarrah sọ àwọn ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi omi sì ń bẹ ìsí ń ṣẹlẹ̀ ló tún máa ṣẹlẹ̀ ó lè dínkù ó lè ṣe tàbá wá ní ká worú àwọn eléyìí àbẹ́yìí tó ṣe pé kẹtí ṣẹlẹ̀ àbẹ́ ń ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ jura wọn lọ ẹ̀jẹ̀ mú irú àpẹẹrẹ méjì àbí mẹ́ta wá lórí eléyìí nínú ẹ̀ òun ni يقل العلم يقل العلم ويكثر الجهل anabi ní alkiyamu ò ní dé àsìkò ṣe wípé ìmọ̀ adis abdullahi ibn umar ibn aas radiyallahu ta'ala anhuma anabi ní talkiyama bá dé ẹ̀rí ìmọ̀ ó kéré ìmọ̀ àìmọ̀ kan ó sì pọ̀ kódà nínú ẹgbà wa mi nínú láfóró mi ànábì mi tó bá di ìgbẹ̀yìn ayé ìmọ̀ ó kéré ṣùgbọ́n tí ó kéré rẹ̀ ni pé bímọ ó tẹ̀lé ulama àwọn onímọ̀ ọmọ kú àwọn onímọ̀ kí ni àwọn onímọ̀ wọ̀nyí ìmọ̀ wo ni ó sì kéré òun náà ni ilmul kitabi wa sunna àwọn onímọ̀ òdodo tí wọ́n mọ̀ nípa tírà ọlọ́run àti sunna òjíṣẹ́ ńlá Muhammad àìmọ̀ kan pọ̀ débi pé yóò tó séjì kan àwọn èèyàn onímọ̀ ẹni tó yẹ kó mú mọ́ lónìí mọ́ ittakhadha an-nasu juhala àwọn aláìmọ̀ kan ni wọ́n sọ di onímọ̀ wọ́n wò wọ́n láwàní wọ́n gbọ́ pàṣẹ lé wọn lọ́wọ́ wọ́n láwọn ni wọ́n máa ṣe fatuwa oríṣiríṣi okùn àwùjọ àìmọ̀kan òdo lórí kitabullah wa sunnati rasulillah àwọn táwí yabelun wayobelun ànábi ní àwọn gán sọnù wọ́n tún máa wá sun àwọn èèyàn nù ẹni àánú ni wọ́n wọ́n tún máa wá nu àwọn èèyàn lọ́rẹ́ gẹ́gẹ́ nínú àpẹẹrẹ jẹ́ òkè yàmà ni rárá kàyí gbogbo àwọn olùmọ̀ọ́nà tó bá débẹ̀ wọn ni àpẹẹrẹ rẹ̀ ti ń bẹ lásìkò tàwọn àwọn tó sẹ̀mí fìlkọ́rùnù sábẹ́ ń bẹnu àwọn olùmọ̀ tó lásìkò tàwọn ni ẹ̀rí ìmọ̀ ti kéré àwọn èèyàn mójútó màmá ẹ bá tún rí àwọn tó tún sẹ̀mí ní fìlkọ́rùnù àtàmínì wọ́n tàṣẹ̀ Ibn Hajar òun náà tún sọ pé àwọn pẹ̀lú lásìkò tàwọn yìí subhanallah máa wujudi kẹsìrọ̀tì lẹ́yìn wọlé ọlẹ́mọ́ táwọn èèyàn sì mójútó mọ̀ lásìkò yìí àwọn olùmọ̀ sì pọ̀ síbẹ̀síbẹ̀ àwọn náà tún ṣàtijọ́ àsìkò tí wọ́n wé àwọn àsìkò àwọn tó síwájú àwọn tún lásìkò tí wọ́n ní ẹ̀dá fún tán máa wá rí irúgbà táwa ń lò yìí ń kọ́. ìtumọ̀ ọ̀rọ̀ yìí òun ni wípé nǹkan yẹn bí yẹn ṣe ń jìnnà sí ahdùn nùbú wá bílẹ̀ ayé ti ń sún lọ wájú ti ń jìnà sí àsìkò tí ọlọ́run ọba gbà náà dìde òun ni mọ́ọ̀mọ́ kéré sí o ìmẹ̀sìn yóò máa jóró àwọn tó nímọ̀ òótọ́ òdodo nípa alukur'ani wa sunna wàláhì yóò máa kéré sí i àdéhùn ọlọ́run ni o kò túmọ̀ sí kéèyàn ò ní rí o yóò máa rí ẹyọ ẹyọ àmọ́ wọn kéré jọjọ compare to àwọn tí wọ́n ó kúnlé kókó tí wọ́n gba ayé kan nínú àwọn aláìmọ̀kan táwọn yóò sì máa pè ní onímọ̀ àpẹẹrẹjọ́ àlùkìyàmọ̀ lélẹ́yìí nínú ẹ̀ òun náà ni fásitì zina ànábi ní zina yọ fọ́nká zina fọ́nká débi pé yóò wà chípà ju aláìlú gan lọ subhanallah èèyàn bá ronú sọ̀rọ̀ yìí èèyàn bá rántí tó wo iye tó wọ ẹ̀gbẹ́ tó wọ ọ̀tún tó wọ ayé sẹ̀mí táwa ń lò yìí èèyàn kọ̀ǹkúlù pé káì òdodo lọ̀rọ̀ ojúṣe ńlá Muhammad aleyhi salatu wa salam òdodo lọ̀rọ̀ anabi nínú àwọn àpẹẹrẹ alkiyama ni o débi pé anabi ní tó bá tó séèjì kan يتهارجون الناس تهارج البهائم àwọn èèyàn máa ti bí ẹranko bẹ́ẹ̀ ẹranko àti ẹranko tákàn lè ríra wọn anyhow anytime any moment tí wọ́n sì máa kíra wọn mọ́lẹ̀ ìdájọ́ fọ́nká lórílẹ̀ ẹ bá ti rí báyìí ẹ̀mọ̀pálíkì yá máa ti súnmọ́ kódà nínú ẹgbà wa nínú Sahihu Muslim ti ń ṣàlàyé nínú àwọn àpẹẹrẹ àwọn olórí bú ẹ̀dá tí ó ṣẹ́kù lórílẹ̀ ṣẹ́yìnà yẹ́fṣol fasad mọ̀ tó ṣe pé ìbàjẹ́ yóò ti kálé ká oko gbogbo bíkíbi wọ́n ní farrajulu yẹ́fṣẹ́rìṣol mara ala lójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá báyìí ọkùnrin ó sì mọ ní kóbìnrin ọ̀tẹ̀rà lẹ̀ lójú ọ̀nà tó àwọn èèyàn lọ wọ́n bọ̀ ọ́ fọyọ̀kúlù khiyaruhum yawma idhin ẹni tó wá jẹ́ ẹni tẹ́lẹ̀ pẹ̀lẹ́ ẹni rí yẹ́nyẹ́ nígbà náà tẹ́tù ní ẹni rí nínú àwọn ẹni rí tún léyìí wà títí wọ́n kàn sọ fún wọn náà ni pé ah, ẹ bá ti bọ́ sẹ́yìn bẹ́ẹ̀ ọ̀hún tẹ́ bá mọ̀ pé ẹ kò lójú ọ̀nà gbogbo bàánà tẹ́ bàbá rà kò ní bíbá àwọn pé ẹ ti ẹdá kan kú lójú ọ̀nà ìjẹba owó tẹ́ẹ̀bà ti ẹ̀bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹni tẹ́sùn pè lẹ́ni kò ní sọ pé níta ti ọ̀dà sọ̀bánà láì kò ní sí kò ní sí lè mà yóò kàn sọ pé ẹ ti ra páàkì ara yín kú lójú ọ̀nà ẹ̀bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ ọ̀kẹ́ lọ sí tẹ́sì ẹni tẹ́sùn pè lẹ́ni rẹ̀ ni if not nǹkan kò máa lọ sí ẹni tẹ́bà ti rí báyìí eléyìí tún le o torí pé ńgbà náà kò ní sí ẹni rẹ̀ mọ́ lórílẹ̀ ẹni rí ó kéré nínú àdéhùn yìí àdéhùn Hudhayfa naam tó ní tábìlì onígbà tó sọ̀rọ̀ yìí olùwà ń bí ń bí sábẹ́ yìí pé àwọn wo ni wọn sẹ́kù lórílẹ̀ níjọ́ náà àdìsí anabi sàlám ní tálkìyàmọ̀ bá dé àwọn èèyàn onímọ̀ kankan mọ́ nípa tí ń jẹ́ ìbádà lórílẹ̀ la ya'rifuna as-salat wala as-siyam wala nusuk wọn ò ní mọ̀ kankan mọ́ nínú ìjọsìn wọn ò ní kò sí kò ní sí ìyẹ̀káníwò máa kírun lórílẹ̀ àwẹ̀ gbígbà ájì ṣíṣe ìbádà míì wọn ni yóò wá tẹ̀kù àwọn àgbàlagbà kan asheikh wọlé ajuz àwọn ẹ̀yà arúgbó kan àwọn kan máa wí láìláì làlá ò lẹ́nu lásán wọ́n kàn máa wí lásán lórí ahọ́n wọ́n tán máa bí wọ́n pé kí ni tún máa tán wúyẹ òní àwọn náà mọ̀ ọ́ àmọ́ àwọn báwọn bàbá ń jọun jọun jọun bàbá àwọn kékeré àwọn náà bá wọn tán máa wí gbólóhùn yìí láti kékeré àwọn ti gbọ́ láàsìn àwọn bàbá yìí nìkan àwọn arúgbó kọ̀ọ̀kan ní gbólóhùn láìláìláìlá wọ́n sẹ́kù lẹ́nu wọn kò ní síbi tí wọ́n ti máa wí ànábì ní lásìkò yìí yurfa'u al-'ilm wa yusra 'ala kitabillah kọ́ra kò ní ọlọ́wọ́n padà gbé alukurani kún lẹ̀ Allahu akbar ìṣẹ̀lẹ̀ ńlá lélẹ́yìí o lásìkò yìí àwọn tó bá sẹ́kù yẹn làlùkìyàmọ̀ padà parẹ́ mọ́ lólórí eléyìí àyà síbẹ̀ látara wípé ọ̀rọ̀ zina la bá débẹ̀ nínú nasu hadith nínú kọ́ńtẹ́kìtì hadith yìí tìyàkù kan náà ni sànàbì ni àwọn èèyàn máa ṣe bí ẹran kó tọ ọ̀rọ̀ zina fáṣọ zina zina fọ̀nká lórílẹ̀ yẹ fọ̀nká lórílẹ̀ kọ́dà nàbí sàlám ó tún jó yé wa wípé tó bá dìgbẹ̀yìn ayé àwọn kan máa bẹ inna min ummati aqwamun yastahilluna al-hira wal-harir àwọn kan wọ́n máa pe zina pé kí ló burú ń bẹ́ẹ̀ nígbà tí ó ti rí ipò ẹ̀ ṣe bí wọ́n jọ àgírí ni ṣe bí wọ́n jọ ṣe ni wọ́n sì máa yí nǹkan yẹn padà òfin ọlọ́run àṣẹ olúwa wọ́n sì máa mú wọ́n máa tú ìtẹ̀ wọ́n sì máa kún lọ́dà míì wọ́n sì máa pè ní nǹkan ẹ̀tọ́ eléyìí nínú àwọn àpẹẹrẹ pàrkì àmọ̀ ni o nínú àwọn nǹkan táwọn èèyàn tí ó tún fọ́nká tí wọ́n máa sọ dẹ̀tọ́ òun ni zuhuru riba riba jíjẹ àwọn èèyàn níbi kíta níbo làwọn ti ń rówó owó làwọn ń ná kí làwọn kà kún property táwọn rí gbogbo tí wọ́n ń ṣe transaction rìbá owó ilé interest òyìn oníbi kíta ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kún ní kó lékún kán rí kó jọ ní tí ó mú mú lẹ́nu àwọn èèyàn rè o nínú tẹ bá ti rí léyìí tó ti fọ́nká tó ní kálukú ọmọ check ṣe irú kí ni irú kí ni business yìí transaction yìí kí lọ́ọ́ bá dé tó di pé ó kálukú òkè à almuhim tó múmú lẹ́mìí àwọn èèyàn kó sàtì wọlé kí nǹkan kí kó sàtún kí kí kìíní àpẹẹrẹjọ àlùkìyàmà yẹn lọ bẹ́ẹ̀ náà ni kẹsàrọ́tù almaazif orin gbígbọ́ wọlkọ́ináà orin àtàwọn akọrin wọn wá di agbáyì láwùjọ gbogbo táwọn èèyàn bá fẹ́ gbọ́ wọn bá èèyàn fẹ́ èèyàn kọ̀ ó lè wà nú ọkọ̀ yóò gbórin ń lọ lójú títì yóò gbórin ó fẹ́ gbọ́ ròyìn yóò gbọ́ ròyìn gbogbo tó bá fẹ́ ṣe yóò wá di pé tó bá sọ pé nǹkan yóò dá gan yóò wá di àjòjì láàrin àwọn èèyàn yóò di kí níbo ni wọ́n ti wá millennium wo ni wọ́n ti ń sẹ̀mí kí ló ṣe é débi fáwọn èèyàn máa sọ alimaazi àwọn nǹkan wọ̀nyí wọ́n sọ dẹ̀ tọ́ wọ́n sọ dẹ̀ tọ́ wọ́n ní kí ló ṣe kí ló burú ń bẹ́ẹ̀ ebi kọ́dọ̀ àwọn tí wọ́n tí wọ́n ń pàpè mára ẹ̀sìn wọ́n ní eléyìí ẹ̀sìn kankan torí pé kí ni bó ní kí gbogbo nǹkan sáwọn ń ni èèyàn nídi kó rẹ̀ èèyàn nídi kó sinmi kí ni èèyàn fi ń ebílẹ̀ ayé ṣé gbogbo ẹ̀ àwọn èèyàn ń ṣe wọ́n mọ wíwí kúwì láti fi sọ àwọn nǹkan yìí sọ́dẹ̀tọ̀ gbagidi gbagidi gbagidi gbagidi orin gbígbọ́ orin kíkọ àti gbogbo ń tọ́jọ bẹ́ẹ̀ jìtá títa gbogbo àwọn màázì gbogbo àwọn nǹkan eré yìí tẹ̀ bá ti tọ́ fọ́nká débi fáwọn èèyàn fẹ́ lè sọ́dẹ̀ tọ̀ alkiyama ni apẹrẹjọ alkiyama nínú àwọn minor signs of jọ alkiyama nìyẹn nínú ẹ ṣurbul khamr ọtí mímu débi pé anabi sallallahu alayhi wa sallam ojú oyé wa pé ọtí mímu wọn sì sọ lóko tí àwọn yóò gbọ́n ní ẹ ṣé eléyìí wá jọ tí wọn sọ lóko míì wọn yí ọkọ rẹ padà ṣùgbọ́n ọtí náà ni wọn ò ní wulẹ̀ pé má ní ọtí wọ́n lè máa pè lórúkọ míì wọ́n lè máa kún lọ́dà míì wọ́n sì máa sọ di ẹ̀tọ́ lómi ò ní wọ́n fi àwọn ń gbé bàmíjẹ́ kúrò ní kí ló ṣe àwọn fi ń pàrònú rẹ̀ ni ẹ àwọn mú kí láìfò fi òun wà lọ́wọ́ bàmíjẹ́ òun fẹ́ kí gbogbo bàmíjẹ́ òun kò ní gbèsè ayé òun wọn fẹ́ kó sínú òun àtàwọn oríṣiríṣi àwọn mubavirat àwọn kan tí wọ́n fi fẹ́ sàn kan yẹn dẹ̀ tọ́ ṣe bá ti rí tọ́sí fọ́nká tọ́kálé tọ́kákó ìpolówó invite àwọn èèyàn àwọn èèyàn ó tiẹ̀ bìkítà ah alkiyama àpẹrẹjọ alkiyama nìyí nínú ẹ òun náà ni mọ́tú alifájà ikú òjijì ikú òjijì ẹ̀sán gbọ́ pé lágbájá kí ló ṣe lágbájá ah, mà jáde láyé níjó kí ló ṣe àà ah, ah, ikú òjijì yóò wá pọ̀ yóò wá pọ̀ èèyàn bá ronú lásìkò tá a wà yìí kàn lágbájá kí ló ṣe kí níkan ó di pé ó lọ ó ti kú náà nù àwọn èèyàn sì ní máa sọyè wọn ò ní ronú ìbẹ̀rù ọlọ́run ò ní bí sẹ́ni àwọn èèyàn kọ́dà báwọn kan yìí ṣẹlẹ̀ bóyá kankan ní í ṣe bóyá wàhálà kan ni bóyá gbìyànjú kan ni bóyá kìnní kan ni bó bá lọ báyà ní òun lọ lọ́nu bí ẹni pé tí ẹ àwọn ní àwọn ní garanti ìpèrè ò lè ṣẹlẹ̀ sáwọn bó tún ṣẹlẹ̀ sẹ́lómi tó tún rí báyìí tó mọ̀ pé èyí wọn ti lọ́nu àwọn oníbìkítà náà ìbẹ̀rù ọlọ́run ò ní kún ẹ̀mí pẹ̀lú àwọn àpẹẹrẹ ikú òjijì tí ń ṣí ọmọ ṣẹlẹ̀ lèèyàn bá ti rí i tí eléyìí bá pọ̀ débi pé ọ̀rọ̀ kú gan ò ní ní túmọ̀ táwọn èèyàn máa máa ń gbé ń tà lọ́wọ́ kí àwọn lọ tiẹ̀ nu nìkan àti kẹlẹ́mi máa ń sọ̀rọ̀ ikú bí ẹni pé pé à ọba tẹ̀sí ni ìwọ lọ́nu eléyìí ti òun náà ti ń já sọ́hùn òun náà kó máa mú bí eré sí nǹkan tó ṣe wípé níjọ́ tó máa gbọ́ pé èèyàn kú àyà ka àwọn èèyàn ẹ̀rọ ọba wọn tí wọ́n pé ọjọ́ àjìnà sọ́jọ́ ọdún àjìnà sọ́dún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà ìṣẹ́lá Muhammad alayhi salatu wa salam ojú ojú wa wípé mọ́tò fàjà ikú òjijì tí máa ti ń pọ̀ kọ́mọnìyàn fura àfọ̀rọ̀jọ́ àlùfíàmà ni nínú ẹ̀ kẹtọ́rọ́tò lẹ́hàrj ìparẹ́ ni ìpara ẹni lórí nǹkan tí ò tó nǹkan kìnìkan kìnìkan ó ti lọ pa ó ti sùtẹ ó ti ọkà sùtẹ náà ni kìnìkan kìnìkan ọlọ́ka mọ́lé ọlọ́ ikú kọ́dà wọn ẹlòmíì ọmọ para wọn wọn ni àwọn ìtìlágbájá àwọn báyìí àti báyìí wọn strike lórí kí ni kí ló dé tán para wọn kọ́dọ̀ tó séjì kan anabi sallallahu alaihi wa sallam anabi ni wọn ò bí ẹni tó pààyàn àti ẹni tó pa kí ló tó fi pa kò tiẹ̀ ní rírí nìkan mú wá ọkàn lè ká fún pé òun kàn fẹ́ pa wọn tẹ̀ fẹ́ yí mọ́nà ni ó ṣe ọ́ ni ó ṣe kinní kan ni kò ní rírí nìkan mú wá tí nǹkan yìí bá ti tí má ti ń ṣẹlẹ̀ káàkiri bóyá ó ṣe gbọ́ròyìn tí ẹ̀ ní gbọ́ròyìn pé wọ́n kinní kan àwọn kan lọ strike àwọn kan wọ́n kó àwọn kan wọ́n ti pa wọ́n pakópa wọ́n sì ṣe oríṣiríṣi ẹ̀rí kẹ́sìrọ́tò lè hàrùsì kàn máa pààyàn pàkópa on no reason on no basis tẹ̀bá ti rí eléyìí ńṣe ọlọ́run ọba ní akẹrẹjọ àlùkìyàmà ni nínú ẹ takọrùbù àzàmẹ́ ìgbà ìgbà ó sùn mára wọn kí ni túmọ̀ gbólóhùn yìí àwọn onímọ̀ wọn tójú bọ̀ wọn ní kí ni túmọ̀ rẹ̀ ń bẹ nínú wọn tí wọ́n ní ọjọ́ ayé ó kéré ní túmọ̀ rẹ̀ torí pé ẹgbà wa kan wá tó rinlẹ̀ wípé tó bá dìgbẹ̀yìn ayé ọdún kan àtànátú káṣáhà yóò dàbí oṣù kan ni ẹ̀dí táwọn yẹn sọ pé ah ah nígbà wo la mú twenty twenty kìíní kan náà àìsàn àbọ̀ sí twenty twenty seven àti tó ń bọ́ twenty twenty eight ọlọ́mọ sanu wa níbi oní ìlà sọ pé wọ́n di first kìíní kan àmọ́ ètò wà níbi January kìíní kan àmọ́ ètò ń bọ́ sí July ọdún kan wá dà gẹ́gẹ́ bí oṣù kan wàṣáharu kálọ̀ òṣùbò oṣù kan yóò wá dàbí ọ̀sẹ̀ ọjọ́ máa kò ní kò ní yóò máa sáré ẹyọ́ sì rí pé kéde pàgbó ń sáré o ṣùgbọ́n ọlọ́run ọba ó ṣe é bẹ́ẹ̀ wípé ọjọ́ ayé lójú yàn yóò máa sáré oṣù kan yóò dàbí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kan yóò dàbí ọjọ́ ọjọ́ kan yóò dàbí wákàtí wákàtí ó wá dàbí ìṣẹ́jú àyà tó bá rí báyìí tẹ bá rí tíjú ayé ń sáré lójú àwọn èèyàn pé a níjó náà la bẹ̀rẹ̀ sí ní tè ìbẹ̀nu àwọn olùmọ̀sánì túmọ̀ ọ̀rọ̀ yìí ni àwọn kan ní takọ́rùbù zaman ìtumọ̀ rẹ̀ ni pé àlùbáríkà ó kéré achievement táwọn èèyàn wọn ọkàn yìí pé òun náà máa di sixty òun náà máa ti wọ fifty lẹ́nu jò òun náà kàn máa sáré pé tí báyìí nìyẹn dàgbà níjó lè làwọn ń ṣe kínní kan láàrin kínní kan ọdún mẹ́wàá ti yá pé láàrin kínní kan ogún kínní tó bá ti di báyìí hey kí ẹ máa pé apẹrẹjọ àlùkìyàmà ó súnmọ́ o nínú ẹ̀ ba, mẹ́nuba kó tó di pé a dára jó òun náà ní kẹtùrọ́tù alimakọ́pù wàkílátú asimá òjò rọ̀ ṣùgbọ́n àwọn kan tí wọ́n máa mú jáde àwọn rúgbìn nǹkan máa kéré kéde kójú òní òní rọ̀ òjò máa rọ̀ rẹ́gẹ́dẹ́ ṣùgbọ́n tí wọ́n máa gbé jáde àlùbáríkà rẹ̀ ó kéré iṣu bó ti ẹkọ́ ta kò ní ta bó ti ẹka gbàdo jáde kò ní jáde òjò tún lè rọ̀ kọ́ wọ́ ọ lọ òjò lè pọ̀ ó ṣùgbọ́n àlùbáríkà oko kò ní pọ̀ eléyìí náà nínú àwọn àpẹẹrẹjọ àlùkìyàmà ni nínú ẹ̀ òun náà ní kẹsìrọ́tù aṣọ ahun ahun ẹ̀mí àwọn yóò ní ahun wọn lakọlé kan dúkìá ọrọ̀ ṣùgbọ́n yóò kéré láti nà sójú ọ̀nà ọlọ́run ẹ̀mí wọn yóò gba púpọ̀púpọ̀ yóò sì ní wọn lára láti mú nínú dúkìá yìí kanna sójú ọ̀nà ọlọ́run eré ó máa sá wọ́n máa sáré àkójọ àkójọ yóò sì máa jẹ́nira ẹ̀mí láti nà sójú ọ̀nà ọlọ́run ògbórú àwọn nǹkan báyìí à bí yẹn bá ti rí kí yẹn máa pe apẹ̀rẹ̀ ẹjọ́ àlùkìyàmà ni o àti àwọn nǹkan míì náà tó ṣe pé pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ó ṣe ṣe kí ọ̀rọ̀ má lè débẹ̀ gẹ́gẹ́ bí àkíyèsí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ìtumọ̀ rẹ̀ ni pé kálọ̀ mọ̀ wípé bàbá ti rí nǹkan yìí ìrántí lọ jẹ́ ìtají ni torí pé tá fi ọmọ ènìyàn lẹ̀ tí èèyàn bá tú ọmọ ènìyàn lẹ̀ ọmọ ènìyàn gbàgbéra ṣùgbọ́n tí má ti ń rí àwọn àpẹẹrẹ tànàbí sallallahu alayhi wa sallam tó sọ yìí kéde kó máa tají pé hey asálùkìyà máa súnmọ́ yóò ràn yàn létí sọ̀túnbà ràn yàn létí tí wọn á ní òkè òkè òkè mo ti rántí náà ni rárá kó lè fi pèsè di ọjọ́ àlùkìyà mọ̀ kó pèsè dọjọ́ ẹ̀san kó wá sí ní tá ń pèsè iṣẹ́ rí náà ni imtisalu awamir ka mójútó àṣẹ olúwa wọ̀ṣìnàbù nàwáhì kásì jìnà sí tọ́lọ́wọ̀n ọba ọ̀fẹ́ tọ́líyàn Allah subhanahu wa ta'ala ibà iná ni àdúró lónìí níbi àwọn àpẹẹrẹ ìjọ alkiyama ó ṣe ṣe ká ní ìgbàláyè fún ìbéèrè kan àbí méjì wallahu ta'ala a'la wa a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم